ẹgbọ́ bí ó ṣe ń sín wẹ́lẹ́wẹ́lẹ́ ó dùn ó kí ó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ rẹ̀ ìkànnì tí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ pọ́rọ̀ náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn jù ní ìtẹ̀síwájú àwọn ètò wa ètò afik fìdí ni ẹ ó máa ní àǹfààní láti tẹ́tí sí pẹ̀lú ọ̀làdúnni bèlú. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين أنتي يا kí ẹ̀yin olùgbọ́ wáyé pé àlùjọ kú ojúmọ́ àlùjọ káàbọ̀ sórí ọ̀tún ètò lórí one zero one point one parrot fm lókè bèbí lógbómọ̀ṣọ́ ọ̀làdùnní belon lóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sàì ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ní ìbéèrè oníbéèrè wọ́n ní tí ìjọba wà tó pé àwọn ń gba zakati àwọn èèyàn wọ́n ń gbàjọ ẹni tó bá ti tí zakati bá ti wọnú dúkìá rẹ̀ òun ń yọ àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ń gbàjọ lórúkọ yìí pé àwọn mọ̀ fún àwọn tí wọ́n bùkátà sí àwọn mọ̀ àwọn tí wọ́n bùkátà sí àwọn mọ̀ fún wa tó bá ti wá gbàjọ tán nínú rẹ̀ wọ́n lè sọ pé ẹnìkan ń bẹ nílé ìwòsàn wọ́n mú nínú zakati tí wọ́n gbà jọ wọ́n fi san owó ilé ìwòsàn ẹnìkan bímọ bóyá ó nílò ìrànlọ́wọ́ kan ní ilé ìwòsàn wọ́n tún mú bẹ́ẹ̀ ẹnìkan fẹ́ sanwó ilé ẹ̀kọ́ ọmọ wọ́n mú bẹ́ẹ̀ wọ́n ní ìjẹ́ tí wọ́n bá ń gba zakati ìjọba yìí ṣé ọ̀nà tí wọ́n ń gbà náà yìí ẹ̀hún ni ọ̀nà tí ó tọ́ láti máa ná zakati nínú òfin ẹ̀sìn Islam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni ìbéèrè òní ìbéèrè tí wọ́n béèrè báyìí wípé ǹjẹ́ òfin ẹ̀sìn Islam ó faramọ́ àti pé ìyàwó gan ni islam kọ sí kọjá pé wọ́n ní ìyàwó ni islam kọ sí tó jẹ́ pé nígbà tí obìnrin tí ó bá ṣe bẹ́ẹ̀ tí ó bá kọ ọkọ rẹ̀ àbí tí ọkọ tí ó bá kọ ìyàwó ẹ̀ sílẹ̀ tó wá ń ṣe ídà lọ́wọ́ àmọ́ tí kò tí ì ṣe ídà rẹ̀ tán tó fi lọ lọ́kọ míì àbí tó tiẹ̀ tó tiẹ̀ tó wá kó páńsá rẹ̀ kúrò ní ilé ọkọ rẹ̀ tó ti ń ṣe ídà láì jẹ́ pé ida rẹ̀ ti parí tí kò sì tún sọ fún ọkọ kó tó kó káyà rẹ̀ jáde kùn lé wípé ìyàwó ni islam kọ sílé yìí wọ́n tún ní ìyàwó ni islam kọ sí ká wà níjókòó kan bí òde kí àáfàá kan wá sọ pé ẹni bá nífẹ̀ẹ́ ànábì sọlẹ́sọlẹ́m kó dìde kí èèyàn náà wá dìde àbí kí wọ́n sọ pé ẹni bá nífẹ̀ẹ́ àáfàá báyìí báyìí kó jáde síta kí èèyàn wá jáde síta pẹ̀lú àfikún pé tó bá tún wá jẹ́ pé lóòótọ́ ni èèyàn nífẹ̀ẹ́ àáfàá náà kí èèyàn ó sẹ́ndì iye owó báyìí sínú àkáǹtì wọn kí èèyàn náà wá sẹ́ndì owó yàn sí i wípé ìyàwó ni islam kọ sí eléyìí ah, ìbéèrè pọ̀ ẹ̀jẹ̀ ń darúgbà ń ṣe. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn tí wọ́n gba zakati jọ lọ́dọ̀ àwọn olówó pẹ̀lú èrò pé àwọn fi ṣọwọ́ sọ́dọ̀ àwọn kan ní bùkátà sí àwọn lówó yẹn láti fi bá láàrẹ̀ sanwó ilé ìwòsàn láti fi bá ẹni tó bímọ sanwó àti tú sílẹ̀ lọ́sípítù wọ́n máa ń lo owó bẹ́ẹ̀ láti fi bá wọn sanwó iléèwé fọ́mọ. gbogbo ọ̀nà tí wọ́n gbowó gbà yẹn wọn kọ́ lẹ́sìn Islam sọ pé kí wọ́n gbé owó zakati gbà. Hmm. nítorí pé ẹ máa wò pé gbọ́n ẹ máa wò pé lóye àpẹ gọ̀ àpẹ lóye hmm. ṣùgbọ́n gbogbo ọgbọ́n gbogbo òye tẹ́ ẹ ní yóò máa tẹ̀lé ní tọ́lọ̀ bá ṣe lófin yóò máa tẹ̀lé ní tánàbí sallallahu alaihi wasallam ń bá pè lọ́nà. Hmm nítorí pé wọn kì í fi agbárí lásán wọn kì í fi ṣẹ̀sìn tó bá yẹ pé agbárí lásán ni wọ́n bá fi ṣẹ̀sìn ni ọ̀pọ̀ àìmọye nǹkan tí à ń ṣe nínú ẹ̀sìn kò bá ti wáyé gbọ̀nà tá à ń gbà ṣe torí ẹ̀ náà ẹni dá wa ṣe lófin pé ẹ̀fọn aláìní àtàwọn èèyàn oríṣi méje tí wọ́n pẹ̀lú rẹ̀ tí wọ́n fi jọ jẹ́ mẹ́jọ hmm. ẹ̀kọ́ wo gbàtà tó fún wa ni kò sí ní tó kàn yín pẹ̀lú paare láláìní yẹn ní ṣe ní òru hospital san kọ̀ọ̀kan yín pé ọmọ níyàwó rẹ̀ bí tí òru san for hospital kọ̀ọ̀kan yín pé àwọn ọmọ ló ní tí ò lè sanwó skul wọn gbogbo eléyìí ọ̀kan yín tìyín kàn ní pé kẹ ẹ wò sáláìní lélẹ́yìí kẹ ẹ fún lówó zakat ẹ̀yin wá sọ fún ẹni tá a fún lówó pé báyìí báyìí ni ó ti náà ìtayẹnu àlàní. torí lábẹ́ òfin ọlọ́run nǹkan bá ti bùn yàn ó ti di tiẹ̀ aláti ṣe rẹ̀ ní ọmọ àti ṣe ara rẹ̀ nípa ọ̀nà tí ó gbóyè ní náwó yìí gbà kọ̀ọ̀kan yín rárá rárá ẹ kó o zakatu fún un. kódà nígbà tí Allah Rabbul Alamin tó ní nínú àwọn èèyàn mẹ́jẹ̀ẹ̀jọ yẹn ẹni tó jẹ gbèsè wà ń bẹ̀. pa wọn láṣẹ pé ẹ lọ́ọ́ béèrè iye tó bá jẹ kẹ́ òní ọ̀wà ẹ gbèsè tó jẹ òní ọ̀wà lọ gbèsè ń bá ní bùkátà kan tó ju gbèsè lọ lọ́mọ kọ̀ọ̀kan wá tó eléyìí bó ti ṣe jẹ́ gbígbàjọ tẹ́ ń gbàjọ ń tó dáa ni ṣùgbọ́n náà tẹ́ ń na gbà lọ bọ́kọ dànù tọ́wọ́ wà nílé tí ń ṣe àbọ̀kọ rẹ̀ ló kọ́ àsìkò tí wọ́n bá gbọ́ pé ti ní ọkọ míì wọ́n sì ti so igi àbí tí ẹ̀bẹ́ jáde kúrò ńlé ó kẹ́rù rẹ̀ kúrò níbi títí ń ṣe àrídà ọlọ láì fòun lẹ̀ wọ́n ní ìhàwọ́ ní Islam kọ̀ sí ìhàwọ́ ní ọ̀bá tún kọ̀ sí èèyàn ló gbọ́ ọlọ́run ọ̀tá kò fin tọ́lọ́run bá ṣe kalẹ̀ Islam sọ pé tó ṣe ọ̀dà náà nítorí pé tó bá lọ lọ́kọ lásìkò ìgbà tó ń ṣe àrídà lọ kò síbò okùn tí wọ́n fi lè so yìgì náà tí o sọ nítorí pé òfin ọlọ́run ni pé ọ wà nípò ẹni tó lè lọ́kọ ń gbà ní. ẹ ń bá fẹ́ ọ ọ fòfurufú ẹ bá sì jọ ní àjọṣepọ̀ lásìkò yẹn ẹ dáràn torí ẹ kó jẹ́ kó yẹ òfin ọlọ́run sọ pé a pín yín yà a sì ní jẹ́ ìjọkọ̀ àti ara yín mà sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. obìnrin bá fẹ́ kókó níbi títí ń ṣe àrídà báyà nítorí àwọn nǹkan kan tó ṣe pé kò fi lọ́kàn balẹ̀ níbẹ̀ yóò ṣàlàyé fáwọn tó bá lè ṣàlàyé fún Islam ní wọ́n bá yẹ pé kọ̀ ọ̀rọ̀ lọ́rùn láti ṣe àríjà ní ibi tóun àtọkùnrin yìí jọ ń gbé tẹ́lẹ̀ kó tó di pọ́kọ́lẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ ló ti gbọ́dọ̀ ṣe àríjà kò sí tó burú ó lè lọ parí rẹ̀ ń bomi ṣùgbọ́n jẹ́ kí wọ́n mọ̀dí tó fi fẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ hmm. ṣe bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ nítorí pọ́kùnrin yẹn ní àwọn ẹ̀tọ́ lórí rẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe láwọn ẹ̀tọ́ lórí rẹ̀ nígbà tó ń ṣe àrídà yẹn wọ́n lẹ́tọ̀ọ́ kọ́ máa náwó lé ọ lórí lásìkò tó ń ṣe àrídà lópin ìgbà tí ìbá ti kọ́ ní kíkọ́ mẹ́ta ó ti pé ó sì lóyún hmm. so wọ́n bá yẹ kó ti lóyún ò lẹ́tọ̀ọ́ kó fọ́n lé ò sì lẹ́tọ̀ọ́ kọ́ náwó lé ọ lórí àmọ́ ò lóyún tó fi kọ́ kíkọ́ mẹ́ta ó ní ọmọ àlọ́ wọ́n ò lẹ́tọ̀ọ́ lé ò lẹ́tọ̀ọ́ kí wọ́n ṣe kí lọ́kàn pẹ̀lú ibi tó bá ti fẹ́ parí àrídà rẹ̀ sàmọ́ kíkọ̀ kínní ni kíkọ̀ kejì ni ọlẹ́tọ̀ lórí tiẹ̀ náà nípa pé ó lè wù láti dọ́ ọ padà kó tún máa jẹ́ ìyàwó rẹ̀ ìwọ bá ti wá sámọ lọ́wọ́ kó tún pa nọ́mbà chẹ́ǹtì síìmù so bọ́ọ̀lù bọ́ọ̀lù ó ti wá jẹ́ tìrẹ mọ́ tí wọ́n kó sámọ lọ́nù ní ìjẹba wọn. ní kan sọ kẹ́ńtọ́ ànábì ìlú afẹ́ràn àfa báyìí kò dìde gbogbo àwọn dírámà àwọn olódò ló máa ń ṣerú eléyẹn hmm. àwọn tí ò mọ kankan nípa ẹ̀sìn ọlọ́run ju pé wọ́n kàn fẹ́ máa fi gbogbo ẹ̀ pawó lọ hmm. fáìn bàrà wà pure bàrà náà wà tó gbogbo irú rẹ ni bí wọ́n ti kọ́kọ́ kó yín láyà jẹ pẹ̀lú àwọn dírámà báwọn hmm. àti pé ẹ máa mówó ní ṣòro ẹ rí i pé ẹ tún sọ wípé wọ́n ní ọ̀dà ẹ bá nífẹ̀ẹ́ afá báyìí ẹ sẹ́ǹdì owó báyìí sínú àkáǹtì báyìí ẹ gbọ̀ǹkan gbogbo àwọn dírámà ọ̀hún ẹ̀yin náà gbọ́dọ̀ béèrè pé ṣé islam ló mú wa hmm. eléyìí agbárí rọ hmm. tàbí fẹ́ kówó jọ kówó jẹ hmm. òun ló máa ń bírù rẹ̀. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yín o salaam aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ìlẹ̀ tí ń pè. abdulrasheed láti Ọ̀yọ́. ìbéèrè yín. àná adákùnrin ọlọ́run ni a lè ṣe lórí bàbá tó yẹ kó fi ọmọ rẹ̀ sí ilé kí ó tó mọ obìnrin sí ìlú ìjà àbẹ̀ pọ́n tó lọ fún sáfíìsì service ó wá lọ mú christian wá ní ọkọ ó sọ pé ìmọ̀ọ́mù ni bàbá òun bàbá gbìyànjú títí tí ó ṣàtàkù wípé christian lòun ọ̀fẹ́ kí nìkan tí bàbá yìí lè ṣe ìbéèrè àkọ́kọ́ nìyẹn èkejì pé ńgbà tí ìrújímọ̀ ti bẹ̀rẹ̀ àwọn ẹni tó pẹ́ dé lẹ́yìn ìgbà tó wọ́ sòsòdò tán ó tún wá ń tún yan ní fílà ǹjẹ́ àtúndè tún yan ní fílà lẹ́yìn ìgbà tá a ti mọ̀ pé imáàmù ti bẹ̀rẹ̀ kútúbà sàlámù aleykum. alhamdulilayi ọmọ tí ọlọ́run fi sílẹ̀ kí ó tó sì tún lọ sí school tó wá mọ́kọ wá ọkọ tí kì í ṣe mùsùlùmí ẹni rògbèsè ò lẹ́lẹ́gbẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ ti wá látilẹ̀ hmm. so níbi tó dé dúró ńlẹ̀ ń wò lẹ̀ ń fi ń béèrè hmm. so ibi tó sì ti wọ́ láti bẹ̀rẹ̀ yẹn lè fi bàbá àti tìyá lọ́pọ̀ ń bẹ̀ hmm. afọmọsílékè lásán kò tó irú lékè wò la fọmọsí ńlọjà kí ni wọ́n ń kó àwọn ọmọ ń bẹ̀ gan ẹ̀rọ àwọn Yorùbá ńtọ́jà lọ́dọ̀ tí wọ́n bí ẹ̀tàn jẹ́ ẹ̀ lọ́sàkó àṣewọ̀límà ká tún máa ṣe wọ́n ti pè é táwọn ṣe kàlẹ́ndà lórí hmm. wàlímà ọmọ tó ló gbé màkàwíà kó gbé wọ̀ hmm. wọ́n máa jó láti bí owó dé ọ̀yọ́ tètè tó tó fi dé òdìkejì ibi tí wọ́n ti gba aláyàndé wà yes yes yes ọyẹ ọyẹ irọ́ lásán tí o bá kàkùn hmm. so wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ ń jẹrà àní pípọn ló ń pọn so àkọjú máa ti tọ́ àwọn ọmọ àti rè wọ́n lọ́nà tó dáa àfẹ̀sìn kọ́ wọn dáadáa ṣé wọn káwọn ọmọ yẹn náà ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀sìn ní kókó tí wọ́n ń ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ gẹ́gẹ́ bí ọmọbìnrin yẹn sọ pé ń lo hijab ẹnìkan ti gba inú tí mo ara tako àtakò lọ́dọ̀ bàbá àtakò lọ́dọ̀ ìyá wọ́n lè kékeré ní òun lọ́n dàbò lẹ̀ ìran ìyá mi kò ṣe rẹ́ẹ̀rì ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọn ṣe kíni wọ́n ṣe àkókò ríra gbogbo ẹ̀sìn lọ́kọ̀ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́wọ́ seized sílé ìwé ní ìsìtún wọn lè padà lé nítorí tó bá padà sílé ní tóbi rẹ̀ ó fojú ẹ̀ torí pé ń lo jèlè báàbò tó hmm. wọn á di pọ́nmọ́ wa lọ mú ẹni tí èsè mùsùlùmí wa lọ́kọ ẹ̀ wá ń pariwo hmm. tó ń tọ́ dájú ni pé ntáyìn náà fẹ́ nìyẹn hmm. ntẹ fẹ́ nìyẹn tó bá jẹ́ pé èèyàn fẹ́ bẹ́ẹ̀ gbogbo èèyàn títẹ̀ gbà ìyànjú tó mọ̀ òfin ní di káfíra ni ìyànjú tó mọ̀ fi dúró lórí Islam ni ṣùgbọ́n lọ́ọ́ fẹ́ yàtọ̀ tọwọ́ ara rẹ̀ tó ń tẹ̀yìn ọ̀sẹ̀ nípa fi yé lódodo wípé a jẹ́ pé n ti bẹ láàrin wa òun fẹ́ kọ́ wá sí ntí yóò wá sópin hmm. so lẹ́yìn rẹ̀ ìwọ lọ́wọ́ máa bó ti lọ fẹ́ ni tó fẹ́ fẹ́ o má rìn sí sàkání mi má má sì rìn sí sàkání àwọn ọmọ mi hmm. má rìn sí sàkání àwọn ẹbí mi hmm. ẹ sì fohùn sílẹ̀ náà lọ́dọ̀ àwọn ẹbí ará iye kan yín kó ní kálukú wọn pín gàrí pẹ̀lú ẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ìwà náà tó wá jẹ́ pò rẹ́ nìkan tó fẹ́ fẹ́ jẹ́ ní tèsè mùsùlùmí ó pọ̀ gbádùn ọ̀gbọ́n tó lọ sọ ọ́nà alukur'ani òní afanaj'alul muslimina kal mujrimin sórí kí wọ́n lè dọ́gba àwọn mùsùlùmí àtàwọn ọ̀daràn hmm. kí ló ń ṣe ọ́ kí ló yó nítorí dájú ni pọ̀rọ̀ tá ń bọ́ sọ lónìí tọkọ tí ọgbà yìí sí tó ṣe bí ìgbà tó gbọ́ hmm. wọn náà padà bọ̀ wá sunkún ó wà ní rẹ́kùn sunjọ́ náà ó sun ẹ̀jẹ̀ kọ́dà láti ayé ń bì ní ti ṣẹlẹ̀ hmm. kó tó wá di ó fi ti àwọn kan tó ti ṣẹlẹ̀ kọ́gbọ́n ni hmm. ẹ dákun kí ni bẹ́ẹ̀nù ṣe kèfèrí tó fẹ́ wú ọmọ mùsùlùmí lórí tó fẹ́ wá fẹ́ sọ pé òun fẹ́ tàpá lòdì sí Islam òun á fẹ́ lọ tẹ́wọ́ gba ìgbà Allahu gbọ́ ọlọ́dà kò má pa á dá ṣáìdá. so wọ́n á ní tí lèmọ́n bá ti bẹ̀rẹ̀ kútùbà lọ́jọ́ jùmọ̀ ṣé sọ̀látùl jùmọ̀ ti bẹ̀rẹ̀ ni ẹni tó bá dé sóhun tó wà lè ṣe náfìlà àkọ́ sọ̀látùl jùmọ̀ ò ti bẹ̀rẹ̀ tí ìmáàmù bá bẹ̀rẹ̀ kútùbà torí sọ̀látùl jùmọ̀ arákà méjì péré àwọn fuqaha tí wọ́n fi kútùbà méjì ti máa síwájú sọ̀látù tí wọ́n fi wé rákà tí wọ́n ní tá a bá fi méjì tá a fi kún méjì ó di mẹ́rin àjẹkẹ́bi sọ̀látù dóhùrù lórí ọ̀rọ̀ wọn ò ṣe dọ́gba ẹ lọ dàbí raka méjì kì í ṣe raka méjì hmm. ìdí nu tó fẹ́ kó wá dé lọ́jọ́ júmọ̀ jẹ́ pé raka ẹlẹ́ẹ̀kejì lásán lọ bá ẹyọkan lánìí kò ṣe kún hmm. tọ́ tẹ́lẹ̀ yìí bá yé wa nínú òfin ọlọ́run ó tọ́nà pé tí ìmáàmù bá ń ṣe kútúbà lọ kẹ́ni tó dé kó ṣe sọ̀láàtì raka méjì ní fúfú yẹ hmm. èyí tá a mọ̀ sí tahiyatul masjid so tó bá ti ṣe yóò tètè ṣe yóò sì jókòó yóò máa tẹ́tí gbọ́ kútúbà so uh, a ti mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ wọ́n tako ẹni tó bá ṣe bẹ́ẹ̀ pàápàá jùlọ láwùjọ áfíríkà wa dúdú yìí tó ń ti ń tẹ̀lé mádàbí imam malik torí imam malik sọ pé kò gbọdọ̀ ṣe hmm. tí wọ́n bá ti ń sọ kútùbà lọ kó jókòó ni hmm. ṣùgbọ́n ìtọ́dọ́gba jù ni pé ó sì rákà méjì àdìtì hmm. wá nínú sahih imam muslim wọn nàbí sallallahu alaihi wasallam ṣe kútùbà lọ lọ́jọ́ jùmọ̀ kan arákùnrin kan ó wọnú mọ́ṣáláṣí uh, nínú orúkọ rẹ̀ ní al ànábì wa sọ fún pé ṣé o ti ṣe sọláàtì kó o tó jókòó ni hmm. ó ní tí ì ṣe sọláàtì wọn ní dìde kó o ṣe rákà méjì ní fúfú yẹ hmm. dìde kó o ṣe rákà méjì ní fúfú yẹ hmm. ọwọ́ tí àwọn èèyàn fi mú ṣíṣe náfìlà rákà méjì nígbà tí ìmáàmù bá ń ṣe kútúbà lọ́wọ́ ọwọ́ èlé tọ́jẹ́ tàtàkù náà fi mú lágbọ́n òkè ọya tí máa ń fa ọ̀pọ̀lọpọ̀ gbọ́nmi omi òtó àbáǹtí ẹ̀ ń dínkù kù sí rẹ ni sọ ó jẹ́ kí n kọ tírà kan lórí ẹ̀ síra kan àtàkọ lórí rẹ̀ kí ni ìdájọ́ ká máa ṣe sọ̀látù tahiyyatul masjid lẹ́yìn ìgbà tí ìmáàmù ti ń ṣe kútúbà lọ́wọ́. ẹ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà wá wọ́n ní láti ẹ̀dẹ̀ ni wọ́n ti fìbéèrè yìí ránṣẹ́ wọ́n ní ọkọ oníyàwó méjì tó sì jẹ́ pé ó ní ọ̀dọ̀ ìyálé àbí òní ọ̀dọ̀ ìyálé ọ̀la ọ̀dọ̀ ìyàwó ni ó ṣe máa ń pín àsìkò lò ní ọ̀dọ̀ ìkọ̀ọ̀kan wa àmọ́ nígbà míì tí ọkùnrin bá lọ sí ọ̀dọ̀ ìyàwó tó yẹ kó ti sùn níṣe ni ọkọ máa ń rọrí padà tí yóò sì kọrí sí ọ̀dọ̀ ìyálé padà láti lọ sùn ọ̀dọ̀ títí ẹ̀ bóyá látàrí dúkù láàrin ọkọ àti ìyàwó kejì àbí kí ìyàwó kejì yẹn kó tiẹ̀ kọ ìbálòpọ̀ fún ọkọ wípé ǹjẹ́ ọkọ yẹn kò máa lùgbà òfin ọlọ́run pẹ̀lú bó ṣe ń lọ sùn ọ̀dọ̀ ìyálé tí ìbálòpọ̀ yìí kò sì tọ̀ sí tó sì jẹ́ pé tó bá ti lọ sùn lọ ìyálé ìbálòpọ̀ ó sì tún wáyé wọ́n ní ṣé kò máa lùgbà òfin ọlọ́run ọba báwọn. alhamdulilayi ohun tẹkùn bá ti ní àwọn méjì mẹ́ta tó fi dé mẹ́rin. ayakunla sheikh ẹ wọn fi ó sì tún kú o wọ́n ní tí ìyàwó kejì yìí bá wá ń fojú láì sílẹ̀ bá ti wá máa ìyàwó kejì wá máa ń fojú láì wo ìyáálé níjọ́ kejì pé kí ló dé tó fi fi àyè gba ọkọ láti wá sùn ọ̀dọ̀ òun nígbà tó mọ̀ ìpè ọ̀dọ̀ òun kọ́ ni òun kàn wípé ṣé ìyáálé tó fi àyè gba ọkọ lọ́dọ̀ tòun náà wípé ṣé òun náà ọ̀sẹ̀ lọ́hùn níyàwó tó ìyáálé tó fi àyè gba ọkọ náà wípé òun náà ọ̀sẹ̀ lọ́hùn. alhamdulilayi òfin náà ni pété bá ti ní ju ìyàwó ẹyọ kan lọ tẹ́ẹ̀ sáà ní ju iye tọ́lọ́ nǹkan pé kẹ́ fẹ́ lọ. ọmọ yẹn ló jẹ́ lórí kẹ́ máa ṣe ìpín dọ́gba láàrin àwọn ìyàwó yìí kí la gbà lérò lákọ̀ọ́kọ́ pẹ̀lú òpin dọ́gba náà ni bíbẹ tẹ́ máa bẹ lọ́dọ̀ wọn yóò jẹ́ pé bíbẹ tó ní ìpín dọ́gba nù ni ọjọ́ kan ọ̀dọ̀ ìyàwó ọjọ́ kan ọ̀dọ̀ ìyàwó kejì oníkálukú ọmọ gba ọjọ́ kọ̀ọ̀kan tiẹ̀ láti mọ̀ pé tó bá ní ju ìyàwó ẹyọ kan lọ ọkàn rẹ ó fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wà ló pè fàdánwò lọ́nà tó fi jẹ́ pé ó léèyàn méjì lọ́dọ̀ mẹ́ta tàbí mẹ́rin tọkàn rẹ ọmọ fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ wọ́n á rántí pé àwọn ẹni tọ́kàn tiẹ̀ tí kìí fẹ́ lọ sọ́dọ̀ wọn ìwọ náà lẹni tó dá wọn dúró sọ́dọ̀ rẹ̀ hmm. torí àwọn náà bá kú lọ fẹ́ lómi wọn náà ló ní ọ̀láìkì wọn ọlọ́ọ̀fù wọn hmm. tọ torí ẹ bó ti ṣe ń kórìíra wọn sì tọ fẹ́ràn iná lọ́ọ́ máa bá wọn gbé pẹ̀lú pọ́ máa bá ọkàn rẹ wí hmm. bí àwo rẹ náà sì ni wọn wọn gbọ́dọ̀ máa ṣe dọ́gba láàrin láàrin wọn náà ni àwọn wá sọ́dọ̀ ẹni tí ó ní ọjọ́ wọ́n á jẹ́ pé bóyá wà á tiẹ̀ ǹjọ́ ní gbólóhùn aṣọ àbò béèrè fún nǹkan kan òun náà ké pé nǹkan kan ń sò wọ́n wá fẹ́ gbà fún pé kí máa wáyé bẹ́ẹ̀ ọ̀wá rí i pé à ìdí nù tí n fi jó ìyàwó kan èmi ń lọ sọ́yọ́ ẹni kejì inú ọlọ́mọ ọgbọ́dọ̀ lọ o tó bá lọ ọ̀ràn ló ń fa amára o torí lábẹ́ òfin ọlọ́run anábì sallallahu alaihi wa sallam lẹ́nikẹ́ni tó bá níyàwó méjì tó á dẹ̀gbẹ́ sí ọ̀dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ yọ wà ń jọ gbẹ̀ndẹ̀ òkèèyàmá lẹ́ni tí ẹ̀gbẹ́ rẹ̀ dàgùn torí ẹ̀ o ti ń fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ ni tó láì jẹ́ pé yorùbá lẹ́vù ni wọ́n lè wò ó pé bóyá ẹni tó ọmọ pàpà parí sọ́dọ̀ rẹ̀ nígbà tọ́jọ́ ìṣètì ẹ̀yìn ń fóògùn pè ọ́ ni hmm. ẹran kẹ yorùbá lẹ́vù báwọn hmm. àwọn ọ̀gbọ́ lọ́ngbọ́ kan lọ títí débi pé ká bẹ́ lọ́n fún gbogbo nǹkan ni wọ́n lè pe ọ̀dákẹ́ oògùn ló fi máa pè é <laughs> torí ẹ ọba jẹ báwọn ìwọ ma máa bẹ́ dáadáa hmm. lóògùn wọn ti ń jẹ́ lórí náà hmm. lọ́wọ́ ìyáálé náà tán ń gbà láàyè kó máa wá tó ti máa tó ti ṣe tó ṣe tí ó fi jẹ́ pé ni ọ̀daràn ni hmm. ọ̀daràn ni tó bá pè nǹkan kan ló ń ṣe tó fi ń ọ̀daràn tún ni kódà kó ṣe pé ó ṣe tí ì ṣe tiẹ̀ tó sílẹ̀kùn fún ọ̀daràn ni ọ wọ́n sọ pé ibi tí ẹ ti lóorun náà ní kẹ́ lọ sùn ẹ má dálé ara yín rú pẹ̀lú ara yín sọ ẹ lọ sùn bẹ̀ àwọn ojoojúmọ́ náà ni tóbìnrin bá ti tọkùnrin bá ti dọ́dọ̀ obìnrin náà mọ̀ bá a sùn ni á máa dé sí pé nǹkan kan tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n yẹ kó jẹ́ pé ara yín ti rọ̀wọ́ díẹ̀ gbogbo ìgbà tẹ́ bá ti wá wà lọ́dọ̀ obìnrin kan ẹ bá sùn náà ni tí ọba tó bá ń ṣe nǹkan sùn kọ́ àtibọ́lọ̀ bó ti ṣe ṣègbésí ayé àwọn èèyàn so eléyìí jẹ́ bó ṣe jẹ́ tí wọn náà bá bá wí ó rí i pé kò ní tẹ̀síwájú pẹ̀lú ìbàjẹ́ yẹn ìgbà tí wọn náà fààyè gbá ọ̀rọ̀ Ọlọ́run láti tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ àfi ká fọwọ́ wọwọ́ lọ́wọ́ sí má ilé yín ò lè tòrò àfi kó ní kálukú yín kẹ́ ẹ dúró lórí ọwọ́ pé a lè takòtọ́ lọ. Hmm. sọ ilé ìjẹun sì jẹ. ayakunla sheikh ó sì tún ìbéèrè náà sì tún kù wọ́n tún ní obìnrin tó jẹ́ pé ọ̀dọ̀ ìyàwó kan ló yẹ kó lọ sùn àmọ́ tí ọkọ lọ sùn ọ̀dọ̀ obìnrin kejì látàrí pé ọ̀dọ̀ ìyàwó tí oorun kàn òun ṣe èyí là lọ́wọ́. rárá rárá ọ̀dọ̀ rẹ̀ náà ni ó sùn tẹ́lẹ̀ nǹkan lọ́wọ́ ajẹ́pọ̀ nìkan ló ní nǹkan yóò lọlé aṣẹ́wó ni kò gbádùn. <laughs> Eh, eh, eh, hello orúkọ yín hello ìyá ó ti já hello orúkọ yín o ìyá hello ó ti já zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lè jábí nù ẹ ló kọ yín o. salaam aleykum. aleykum salaam wa rahmatulah ó kàn yín ẹtí ń pè. ìyáàtì orúkọ mi láti Ìkòyí Ọ̀ṣun state wa. ìbéèrè yín. lẹ́sà ìbéèrè mi ni pé ní during Ramadan àgbà lọ yìí mm-hmm. so àwọn ọ̀rẹ́ tí mo gbà bíi last last fifteen Ramadan yẹn family pẹ̀lú jẹ́ ten so ẹ̀ ń jẹ àṣà oníbẹ̀ ẹ̀. hello hello hello ẹni fifteen days tó kẹ́yìn nínú Ramadan tẹ gbà wípé family àgbọ̀ dáadáa ẹ̀ tún sọ. wọ́n wà pẹ̀lú tó ń bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ yẹn ọ̀dà ẹ má bínú ẹ pè padà zero zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín. salaamaleykum rahmatulah. maaleykum salaam wa rahmatulah wa barakatuhu. a kí àwọn olùmọ̀ ọlọ́jà yìí wọ́n pẹ́. àmín. orúkọ tèmi ni Daoud Adéníran láti Abẹ́òkúta. ìbéèrè mi lọ báyìí tí ọba ń kírun lẹ́yìn mọ́ mọ́ mhm. mi wá jẹ́ pé ẹni tó máa ń jára ni tó máa ń sọ fún tipẹ́tipẹ́ pé kó máa ṣe díẹ̀díẹ̀ tó wá dé lọ́kọ̀ wá ń kírun yẹn irú yẹn fast gan tó wá di pé èèyàn kan wá bí èèyàn kan wá dọ́gbọ́n kù lẹ́yìn wọn wá lọ jókòó sí ìdúgbẹ́ láti ń dẹ̀gbà lọ́wọ́ kí irun tiwọn tán ìrẹ́ ẹ̀wà mú irun tiẹ̀ wá bí yóò sì ṣàṣejù lórí eléyìí àti pé irú bẹ́ẹ̀ gan àpà náà síbẹ̀síbẹ̀ náà irun túrì ni rákà mẹ́ta ló padà kí ah. ìyẹn pọ̀ ọ̀sán tútù lẹ́yìn ló padà ń kọ́ńpléèn fún ẹni pé àràkà mẹ́ta ló kí ní ìrọ̀lẹ́ ọjọ́ kejì so ṣé ní ọba kú lẹ́yìn irú mọ́wù bẹ́ẹ̀ tí ọba lọ dárun tiẹ̀ kì í ṣe èyí ò sì ṣe àṣeyù bẹ́ẹ̀ ni ẹ̀rọ lọ́jà ọ̀rọ̀ olùwọ́ wa pẹ́. alhamdulilayi tọrọ bá rí bí a ti ṣe wí yìí báyìí tí ìmáàmù jẹ ẹni tí máa ń yára ní àyára jù lórí sọlẹ́ẹ̀tì kò yẹ kó jẹ ìmáàmù hmm. torí pé àwọn ẹni tó máa ṣe sọlẹ́ẹ̀tì fún wọn máa bà wọn lẹ́sìn jẹ lásán ni hmm. lọ́nà tó ṣe pé wọ́n kàn jẹ́ pé wọ́n gbára gbóná wọn sí lọ́run rárá rárá wọ́n fi àwọn èèyàn tó tọ́ tó yẹ ṣe ìmáàmù láyé kọ̀ọ̀kan ó pàtàkì fẹ́ àwọn ẹni tó máa tò lẹ́yìn wọn. Hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí máa tò lẹ́yìn wọn àwọn ò nípa ẹ̀sìn lọ títí tí ìmáàmù bá wá jẹ́ni tó nímọ̀ nípa ẹ̀sìn àṣìṣe ò ní máa pọ̀ nínú ẹ̀sìn àwọn ẹni tí bá ń tò lẹ́yìn rẹ̀ mẹ́tí máa bá ti jẹ́ pé kò lọ títí yóò máa bẹ̀ sí wọn jẹ́ lọ́pọ̀lọpọ̀ àti sinú ti ṣe fẹ́ ní ìbámu pẹ̀lú anábì torí pé ojú ti ń kan ó kọjá fún ọdún ìṣẹ̀lẹ̀ kẹrin náà lákànjú sí ọjọ́ ti lọ jù <laughs> ojú ọ̀nà mọ́ sọ́sẹ́ mm. o kò clear tó <laughs> so ìdí inú tó fi sọ mẹ́rin di mẹ́ta mm. ó lè sọ méjì dẹ́yọ kan náà jọ mi so gbogbo ó lè ṣe sọ láti kọ́ máa forí kalẹ̀ lẹ́ẹ̀mejì nítorí pé kánjú yẹn ti pọ̀ jù mm. tẹ́ bá wá fẹ́ tẹ́ bá ti wá tò lẹ́yìn irú rẹ̀ tẹ́ rí pé àdánwò ìpọ̀ nǹkan tẹ́ ẹ̀ sè ni pé èèyàn rọra jáde kó inú mọ́ṣáláṣí ẹni dúró sínú mọ́ṣáláṣí yẹn hmm. nítorí pé òfin ọlọ́run sọ pé wọn gbọ́dọ̀ máa ń ṣe sọ láti nínú àyè kan kẹ́yìn wà ń bẹ kẹ́ má darapọ̀ mọ́ wọn hmm. àfi tẹ́yìn ọ̀bá jẹ́ mùsùlùmí hmm. torí délé ẹ̀rọ ajáde kó inú mọ́ṣáláṣí ẹ lè fọwọ́ mú mú yín nígbà tí àmúrun ń ṣẹ́ mú yín sòwúngbà ẹ bá wá jáde ẹ lọ jìnnàjìnnà kan ẹ bá ti rí i pé wọ́n parí ẹ̀yàn wá ṣe sọ láti tì yín pèsè mọ́ṣáláṣí lẹ́yìn àlòdì ò ìmáàmù tí ọmọ sọ láti ṣe yìí Hmm. ilé ẹ̀fẹ́ kókó sọ láti yín mẹ́rẹ̀ hmm. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́. ẹ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà wá wọ́n ní àwọn fẹ́ béèrè nípa OSC mine níbi tí wọ́n ti lè yáyàn ní mining machine fún àsìkò kan pẹ̀lú iye tí èèyàn bá lágbára láti fi rà bóyá bíi twelve dollars fún bíi twenty four days tó jẹ́ pé téèyàn bá ti tẹ start níbi mining machine báyìí lójoojúmọ́ ni èèyàn mọ̀ gba dọ́là tí yóò sì lè tí yóò sì ṣe bẹ́ẹ̀ tí yóò lè sí iye tí èèyàn fi rẹ́ǹtì ẹ̀ kódà wọ́n tún ní ṣe wọ́n tún ní osc coin náà tí èèyàn tún lè rẹ́ǹtì ní sáìtì yẹn. ẹgbẹ́ náà bùkátà ni tó máa ń parẹ́ dáadáa kó ṣàlàyé rẹ̀ torí pé gbóró eléyìí tí a bá kàn dáhùn bẹ́ẹ̀ ṣe ń béèrè wọn hmm. a lè padà sọ̀rọ̀ ìbádẹ́tọ̀ àwọn èsì hmm. ẹni tó lè sọ ń tọ́lọ̀ ń ṣe lé ìwọ̀dẹ̀tọ̀ àfẹ́ ẹ ló yín o asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkàn yóò dín pé. naam abdulrahman láti sẹ́yìn. ìbéèrè yín. naam ìmáàmù tí à ń kírun lẹ́yìn ẹ̀. Hmm. so ìmáàmù wa ṣe àkótá wọn ṣe mistake. ṣé a lè sọ yorùbá láti fi correct imam nígbà tá a máa ṣe subhanallah subhanallah tí imaamu bá gbọ́. naam ìbéèrè lẹ́ẹ̀kejì sá ìkàtà máa ń nẹ̀ nígbà tá a bá ṣe àtàyà yẹn só wà nínú súnnà kí lànà bí sì sọ nípa ẹ̀. naam sàmúlò alhamdulilayi àkọ́kọ́ ni pé ìmáàmù yín tó bá ṣàṣìṣe lórí sọ̀lá ẹ gbọ́dọ̀ sọ nǹkan kan míì fún tẹ́ ẹ bá ti fẹ́ kí sọ̀lá ti tìyàn bàjẹ́ ju subhanallah kọ́lá tó bá pẹ́ bá gbéde lárúbáwá ẹ gbọ́dọ̀ sọ àṣìṣe tó ṣe fún un léde lárúbáwá hmm. torí kẹ́ ẹ bá ti sọ̀sọ̀ láti bàjẹ́ hmm. kọ́lá tí ẹ bá ti ẹ sọ ẹ ṣe subhanallah fún ìmáàmù hmm ìmáàmù wa ti wá mọ àṣìṣe tó ń ṣe ọ wá ní naam sọ láti bàjẹ́ so nítorí délé ká kíyèsí ẹ wá sọ yorùbá ẹ sọ haúsá àbí ibo láti fi pàkíyèsí rẹ nígbà tí ọmọ gbogbo ń tẹ̀ ń sọ ajẹ́pẹ̀yìn ti fi sọ láti ti ń ṣe sàrà mm. láti tún tàwọn èèyàn yòókù ṣe mm. so tí màá bá ti máa ṣiṣẹ́ rẹ̀ kó tún sọ láti ṣe fáwọn èèyàn táwọn sọ̀rọ̀ mm. ẹ̀yin dẹ́ ti wá sọ yorùbá jẹ́jẹ́ yín èèyàn ó tún ṣẹ̀ṣẹ̀ tún sọ láti tìyín bẹ̀rẹ̀ eléyìí ìjẹ̀bù sì jẹ́ wọ́n ní kàtà wọn máa ń nà ṣé ó wà nù súnà bẹ́ẹ̀ ni wọ́n kàn lè máa nà lásán ìṣeré wa lẹ́sìn àwọn anakúnà tí wọ́n ń nà lẹ́ẹ̀ma béèrè ń parí hmm. nítorí pé tí wọ́n máa ń ṣe sọ̀láàt ẹ̀rí pẹ́lú mi ìka àfábẹ́lá yẹn ọ̀nà ní ọwọ́ ọ̀tún ó tún nà lọ́wọ́ sí hmm. wọ́n á lè máa kọjú wọn síra wọn kọ́ máa fi ṣe sáìn hmm. wọn máa kọjú síra wọn kó bí ìgbà téèyàn ń gbọ́wọ́ àwọn eléyìí kò sínú súnà àmọ́ ka ti ìfábẹ́lá tọwọ́ ọ̀tún ṣẹ̀rí àsọ pé kẹ́nà. nǹkan táwọn olùmọ̀ọ́kà ń ṣe apá lórí rẹ̀ ni pé sáànà láti bẹ̀rẹ̀ tashahhud dé parí rẹ̀ ni àbá àwọn àyè kan ọ̀tọ̀ nìkan láti máa nà èyí táwọn aṣàlẹ̀ sà ni pé gbogbo tashahhud ló ti nà ìtàkùn aṣàlẹ̀ sà ni pé òní nà lásán kọ́ máa gbà bẹ́ẹ̀ ló sọ wá nù súnà nàbì sallallahu alaihi wasallam gbígbà wo gbígbà sókè sílẹ̀ ọmọ mi sókè sílẹ̀ sókè sílẹ̀ sókè sílẹ̀ hmm. sọ lọ́dọ̀ Màlíkì àwọn sọ pé rárá ọ máa mí láti eh, òsì lọ sọ́tún látòsì lọ sọ́tún látòsì lọ sọ́tún eléyàn kò sẹ́rì tó mú wa. Hmm. Ah, ẹ jẹ́ kí n mú béèrè lẹ́yìn náà wá wọ́n ní àwọn ń bẹ nípò ẹni tí ó lóyún báyìí fún ọkọ àwọn oyún náà ó sì ti ń tó bíi oṣù mélòó kan nígbà tí ọkọ àwọn òṣìṣẹ́ tán láti tọ́jú àwọn tó. To bó ṣe yẹ torí pé iṣẹ́ rẹ̀ ló jẹ́ lógún ju nǹkan míì lọ débi pé ó ń sọ fáwọn pé òun ó máa lọ sí ilé àwọn family house àwọn ìyún family house àwọn ìyàwó àmọ́ tí àwọn kọ̀ wípé ìyàwó ni Islam kọ sírú nǹkan báyìí wọ́n tún ní pé àwọn èèyàn àwọn fẹ́ràn fọ́tò yíyà láì níbi kan pàtó tó ṣàǹfààní àwọn sì ti kìlọ̀ fún wọn lọ́pọ̀ ọgbà ṣùgbọ́n gbígbọ́ ni wọ́n fi ń ṣe aláìgbọ́ pé kí ni nǹkan míì tí àwọn tún lè ṣe lórí eléyìí Eh, ọmọ olóyún fọkọ rẹ̀ ọkọ rẹ̀ sì fẹ́ dá ọ padà sódò àwọn èèyàn rẹ̀ kí ni wọ́n ń ṣe hmm. nítorí pé àyè ṣèbéèrè ká mú tẹni tí a bá lọ́rọ̀ gbọ́ nìkan hmm. ká má sọ tara wa hmm. kẹ́ni tí ó dáhùn yẹn kó rí dáhùn dáhùn sọ ẹ sọ tí ń tẹ̀yìn náà ṣe ìgbà ìtijọ́ wà inú inú yín jọ ń dùn síra yín ló fi lóyún so kí wọn á tún lọ fà á ní ìdí tó fi fẹ́ dọ̀ padà sílé yín. Eh, iṣẹ́ rẹ̀ jẹ́ lógún kọ́. ó ṣe jẹ́ lógún iṣẹ́ ò ṣe jẹ́ lógún kó fi fún lóyún kò tó mójútó sẹ kí ló fẹ́ foyún sí láyé hmm. so àárín kankan ṣẹlẹ̀ ìtàní hmm. tí ń ṣèbéèrè ọ̀fẹ́ sọ òun kàn wá nǹkan tí ó gbọ́ tí ó fi lọ́ọ́ máa bọ́kọ wí ni hmm. so irú eléyìí wọ́n á pé tòsí lọ́ọ́ bá wà ìwà àtọkọ rẹ̀ jọ yọjú sí wa eléyìí jẹ́ bó ṣe jẹ́ àfẹ́ dá ló ń léwu so wọ́n á ní àwọn èèyàn àwọn fẹ́ràn fótò yìí àwọn sì ti sọ fún wọn kí ló tún lè ṣe lẹ́yìn sísọ ó lù wọn tó bá ti ṣàlàyé fáwọn èèyàn pé kí ní yọ ọ̀tọ̀ ó ti tó àwọn náà sọ fún anabi gan sallallahu alayhi wa sallam pé inna alayka illa al-balagh kò sí nǹkan kan tá a ṣe lọ́rùn àyàn lé ọ lórí ju kò jíṣẹ́ lọ tó bá ti jíṣẹ́ fi yókù lẹ̀ fọlọ́. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six wọ́n ní nígbà táwọn ti gbọ́ pé kéèyàn máa fi ọwọ́ òsì jẹ́ kó tún máa fi mọkọ̀ dá ẹgbẹ́ ṣe ọ́tọ̀nà nílẹ̀ islam àbí islam wọn gbà wọlé fún yàn láti máa fi ọwọ́ òsì kọ iṣẹ́ máa fi kọ̀wé máa fi kọ kéwù gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan tó dáa àgbọ̀dọ̀ fọwọ́ sí ṣe ọwọ́ tún láàmà fi ṣe ẹ̀gbin ìdọ̀tí ònìkan láàmà fọwọ́ sí wá ṣe torí ẹ̀ má fi jẹun má fi mu èso nìkan bákan náà gbọ́dọ̀ fi kọ̀wé kò gbọ́dọ̀ fi ọwọ́ sí rẹ tó jẹ́ pé lọ́wọ́ máa fi gbà nǹkan lọ́dọ̀ àwọn èèyàn àmì àìlẹ́kọ̀ọ́ àmì gbéraga àmì àìgbọ́n òní gbogbo eléyìí ọlọ́run lọ́dọ́wọ̀ tún lọ́dọ́wọ́ sí ṣùgbọ́n fún ọlọ́run ọba ó lànà bí sallallahu alaihi wasallam ní tó fẹ́ràn jù ni kó máa lo ọwọ́ ọ̀tún lórí gbogbo nǹkan tí máa ń ṣe hmm. àyàfi tí nǹkan bá jẹ gbìn. ẹ lọ́kọ̀ yín o. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kàn yín bí ń pè. àwọn ò gbọ́ yín dáadáa o bóyá kẹ́ ẹ tún padà zero eight zero six one nine nine eight four five nine two three five zero eight three two nine three eight nine six. ó kọ́ yín. salaam aleykum. aleykum salaam wa rahmatulah. ọjọ́ tó mi yàtọ̀ lọ. ìbéèrè yín. ìbéèrè mi wípé ẹni tó ní ìyàwó méjì hmm. ó sì kọ́lé ó wá ní yàrá tiẹ̀ lọ́tọ̀ àwọn ìyàwó méjèèjì náà ní yàrá tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ ó láìkì kọ́ máa dá sun yàrá tiẹ̀ so kí ni àti islam kọ pẹ̀lú bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó bá bùkátà sí lọ́dọ̀ àwọn ìyàwó yẹn ní ọmọ wa bá ní yàrá àti ẹ̀kẹ́ ti máa ní sáàmì. ṣé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ lọ lọ́dà ni àbí kọ́ sáfẹ́ pé dandan wọ́n máa sọ̀dọ̀ wọn léyìn tó ṣe pé kọ̀rọ̀ lọ́rùn láti máa lọ sun ọ̀dọ̀ wọn nínú ilé tó pé jù ní kọ́ máa dá sun yàrá àti ẹ̀kẹ́. ẹ̀yìn lẹ́yìn ó lè jẹ́ kó ti fi kọ́ra láti kékeré hmm. kó máa dá sun kó sì nǹkan tó burú nínú kọ́ ẹ pé wà àtàwọn ìyàwó ṣùgbọ́n yàrá tiẹ̀ tó ń gbé yẹn làwọn ìyàwó ti máa wá bọ̀ hmm. kò sí nǹkan tó burú mbẹ̀ pẹ̀lú májẹ̀mú pé èyí tó bá yẹ kó sùn lọ́dọ̀ rẹ̀ ní ọ̀wádọ̀ rẹ̀ o hmm. lálẹ́ ẹjọ́ tiẹ̀ hmm. èyí tí ò yẹ kó sùn lọ́dọ̀ rẹ̀ àbí kó sùn lọ́dọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ wá o wọ́n máa jẹ́ pé àwọn ló bùkátà lọ wá o ẹ̀yin bá ní bùkátà ni wọ́n máa wá o ní ọjọ́ o àti ẹ̀yin bá ti ṣe bẹ́ẹ̀ yẹn takò fún Ọlọ́run ẹ̀ lè jẹ́ bó ṣe jẹ́ àbí ẹnjọ tẹnìkan ó fi ayínbírín sí ẹ̀yìn lẹ̀kùn <laughs> ǹjọ tẹnìkan ló sì lẹ̀kùn lẹ pé ó tún fi sáǹpù sí pé sísí lọ́wọ́ àwọ̀. ẹ ló kọ yín o. <laughs> aṣọ. ìyá ẹ ló kọ yín o àwọn náà tún já ẹ lọ́wọ́. ó kọ yín. aṣọ́ọ̀fù láti sọ̀rọ̀. tọ ìbéèrè yín. Ah, ìbéèrè mi ni pé tí ẹ bá fẹ́ ṣe ṣàká ṣé ìyẹn lọ́ọ́ ṣe ṣàká fún ẹ̀gbọ́n èèyàn àbí àbúrò tó tó tó dé pé wọn bẹ́ẹ̀ ni ó lè fẹ́gbọ́n rẹ̀ ń zakat ó lè fábúrò rẹ̀ ń zakat gbogbo àwọn ilé yẹn wọn sí nínú ẹni tó jọra yàn lé ọ lórí pípọ̀ náwó lé wọn lórí tí wọn bá ní ó lè fún wọn ní zakat kó o sì fáwọn zakat pé ọdún kó fún ẹlòmíì tó dára ta lọ hmm nítorí tó bá fáwọn eléyìí ní zakat wàá gba aládàpọ̀ yọ zakat wàá tún gba aládàpọ̀ sókun ẹbí pọ̀. Hmm. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six kókó yín o. aleykum salaam wa rahmatulah. ìbéèrè mi ni wípé. ó kọ́ yín jẹ́ tí ń pè. mohammed ló sọ̀rọ̀ láti abẹ́dẹ̀. ọ̀ya. Oh, yeah. ẹni tí bá sáńjẹ tí bá fọwọ́ ti gbowó lè fọwọ́ tó gbowó jẹ yàrá dúró lọ́wọ́ àpò. àìmọ̀ ra ń lọ́dọ̀ rẹ̀ mọ́ torí lẹ́yìn ẹlẹ́bọ burúkú ni ẹni wọ́n dá fún ilé òòsà onímùsàn hmm. wọ́n á máa má màyà ló lóòsà ẹ̀ wọ́n á jẹ́ pé ọ̀dọ̀ ló ti ń ra hello. aleykum salaam wa rahmatulah ọgbà ìgbà dín pé. àwọn mohammed murtala ni láti gbọ́n kílẹ̀ gbogbo yín. mọ́ńtàlá. mo rò pé ní àgbègbè Muhammad ọ̀ya ìbéèrè yín. ẹjọ́ sà ẹ ẹ jáde pé bóyá ara èèyàn ń sinmi èèyàn wà èèyàn wà tó gbé lọ sọ́dọ̀ àfà wọ́n wá ní téèyàn bá jó sí téèyàn bá máa ṣe sọ láti pẹ̀lú àwọn téèyàn máa jọ bá wọn ṣe téèyàn wá darapọ̀ máwọn láti máa ṣe àṣẹ ìbí táwọn bá ti ń ṣe àṣàlátù àwọn òun ní ìṣèrànlọ́wọ́ fún yàn ẹni pé ẹlò ẹni pé èèyàn gbádùn èèyàn wá wá lóyún ó sì gbádùn lọ sọ́dọ̀ àáfàá yẹn wọ́n á ní kẹ́ ẹ máa darapọ̀ mọ́ àwọn nílẹ̀ àwọn fi lè tọ́jú yín. bẹ́ẹ̀ni. kí ni àwọn ń ṣe gan. kí ni wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe ṣé ìran kíkí náà ni àbí nǹkan àbí kí báwo. wọn láwọn ọmọ wọn ní béèyàn èèyàn mọ báwọn ṣe gbogbo àṣàkáwé táwọn bá máa ń ṣe bóyá eh, bóyá bí àṣà látù ní nǹkan nǹkan níṣà pé pé so pé téèyàn bá ṣe gùn ní ìwà ẹ̀yìn náà sì níjọ téèyàn ti lọ́mọ ṣe ìbádà ẹ̀mí sunday sunday. ọ̀dà ó ti ṣe ti yé. ẹ̀yẹ́ ni pé ẹni tó lọ bá yẹn hmm. ń sọ pé tí ọba darapọ̀ mọ́ jàmáà táwọn hmm. kọ́ mọ́ báwọn náà sojúṣe táwọn ṣe nù jàmáà táwọn ọ̀nà táwọn gbẹ̀sìn gbà nù jàmáà táwọn tí ọba ti máa lè sílé àwọn olùtọ́jú ẹ̀ kọ́ lọ bá àfẹ́ ẹgbẹ́ tiẹ̀ náà. fẹ́rẹ́ gbẹ́gbẹ́gbẹ́ òun nǹkan ní islam ni kẹwàálẹ̀ ayé wa sí. Mm. irọ́ lásán àti bàṣìkò jẹ́ ìfàṣìkò ṣòfò lásán lórí irọ́. Mm. ìwọ gan alára ń sọ pé oníjàmá tiẹ̀ mm. àbẹ́ tiẹ̀ gbọ́rọ̀. tọ́wá ẹ̀kọ́ ń tẹ̀lé tà náà fi Muhammad sallallahu alaihi wa sallam kí lára fi jàmá rọ̀ sí ìdínà tó dòfin pọ̀ láwùjọ yorùbá yìí nítorí pé wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn kò ní lọ́ọ̀bẹ̀ torí mm. kìí sàfẹ́ gbẹ wọn àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ mm. so òdodo ọ̀rọ̀ lọ́ngbọ́n ẹ̀ má tún débẹ̀ màjàmá yìí náà kó ń bẹ̀ mm. kọjá mùsùlùmí mùsùlùmí tí ó gbẹ̀sìn ọlọ́run ọba yé tí wọ́n máa tẹ̀lé tọ́lọ́run tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àṣàlátù rọ̀ wùlẹ̀ ń dálẹ̀ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọlọ́run sì fún ọ lálàáfíà lórí tí ń ṣe ọ ọ lọ sílé ìwòsàn má tàn rẹ jẹ ọ hmm. nítorí pọ̀pọ̀lọpọ̀ nǹkan ń ṣèyàn hmm. wọ́n sì lè róògùn tí wọ́n lè lò fún lọ́spítù hmm. yóò wá dé jumálé táwọn kò ń fẹ́ fọwọ́ ilé jẹ́ wọ́n á sọ mọ́sálásí di ilé ìtọ́jú aláàárẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n máa kú sínú àgbàlá rẹ̀ so Islam faramọ́rọ́ lọ́sọ́spítù tí bá ń ṣe ọlọ́run ọbọ̀ fún wa rí oògùn tí wọ́n lò fún ọ tó fi gbádùn ọlọ́run ọbọ̀ ò ní jẹ́ kí ipá rẹ kó pin láti rà ọ̀rọ̀ ètò ètò wà ń bẹ nù. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. ìbéèrè yín. àkọ́kọ́ ni pé kí ni islam fi wo mùsùlùmí tó kọ́ ilé ìjọsìn fún àwọn tó kò ṣe mùsùlùmí lẹ́yìn àtàrí pé ó fi ń ṣe bísẹ̀ látara eh. eré báyà síbẹ̀ wọ́n á máa pa owó máa fi ṣe bísẹ̀ ṣẹ́gbọ̀n yẹn. ọ̀dà àti gbọ́ èkejì. èkejì sà òkúkú ogún kan wá sílẹ̀ fún ọmọ ó jẹ́ àwọn tó ṣe pé kọ́mọ tó dàgbà ohun ogún yóò ti bàjẹ́ àkọ́lẹ́ kọ́mọ ní bàgbà wọn kọ́mọ ní value ẹ̀ kí Islam lè ṣe bí ká ṣe lórí ẹ̀. alhamdulilayi àkọ́kọ́ ni pé káyìn bá jẹ́ mùsùlùmí lódodo. Mm ẹ rí i pé àwọn nǹkan mi kan ń ṣe béèrè ẹ̀kọ́ ẹ̀kún àṣẹ hmm. àwọn èèyàn gbẹ́sìn yìí rárá rárá hmm, àwọn hmm. kọ́lé ìjọsìn fún káfíìrì fún kíni àwọn ni wọ́n ń pa owó ń bẹ̀ sẹ́yìn tó wá kú yóò máa kó wọn lọ sọ́dọ̀ fìyà ọ̀ kọ́ mọ́ṣáláṣí mọ́ ọ̀rọ̀ alẹ̀ tí wọ́n kọ́ mọ́ṣáláṣí fún wọn mọ́ wọn kọ́ mọ́ṣáláṣí pàtì kọ́ bá wọn parí ẹ̀ mọ́ wọn lọ́n lọ́ kọ́lé ẹbọ wọn lọ́ kọ́lé òòṣà nǹkan bí tí wọ́n tún máa kọrin bọ́lọ̀ la hawla wala quwwata illa billah tó ń torí ẹ̀ tó ń tì bá ń gbọ́ àbí wọ́n lọ máa ń bá a gbọ́ kó lọ sọ fún un ní ń ṣe yẹn ó ń ṣe ọlọ́run ọba ní ẹ̀ṣẹ̀ ńlá àfi kó túbá kó ń di rẹ̀ kó tó di kó kú kúrò láyé ń bì báyìí ayé yìí rọ́ lásán ni bí ń tín báyìí ìyẹn lọ kó ń bẹ bí ìgbà tó wà bẹ́ẹ̀ rí so ọ̀ràn tó wá dá ń bẹ̀ ò ní yà ọ́ kó lọ́n ẹlẹ́dàá kó sànù wa. wọ́n á ní ẹ níbi tí òkú bá fi dúkìá lẹ̀ jẹ́ pé apá kan nínú àwọn ọmọ so táwọn ìbá ìdàgbà ní tó fi sílẹ̀ yẹn yóò wà valueless lójú wọn. abdulsalam lórúkọ mi wọn pè láti orílẹ̀-èdè south africa ẹ káwọn ṣèkọ kí alájà arúgbó pẹ̀lú dáadáa bẹ́ẹ̀ ni pé ṣé ẹni tí ó bá búra pẹ̀lú orúkọ ọlọ́ọ̀bá lórí irọ́ ṣé ẹni ẹni ìtara tí ó ṣe àbí kí ni kẹ́ni ẹ ṣe. ìbéèrè e, ẹni tí bàbá kú hmm. tó fi dúkìá lẹ̀ ṣùgbọ́n tó ṣe pé dúkìá yẹn ìgbà tó ọmọ yẹn bá fi dàgbà òní jẹ́ nǹkan tó lóòrìn tó jámọ́ nǹkan kan mọ́ sóbò láti ṣẹṣẹ ni pé láti gbà ti yẹn láti àní hmm. rárá nínú àwọn àṣìṣe táwọn yẹn máa ń ṣe yọ àkọọ́lẹ̀ kó tó di pé kó tó ó dìgbà tí àwọn èyí tí kò ì tí ì dàgbà nínú àwọn ọmọ bá pé ọmọ ọgbọ̀n ọdún hmm. kó tó di pẹ́ pín dúkìá yìí. Hmm. ok nígbà tí ọgbọ̀n ọdún tí ó bá fi wá pé lórí àwọn ọmọ yìí hmm. a rí i pé wọ́n ń bùkátà ogógún ọdún kó tó di pé wọ́n pọ́gbọ̀n ọdún. ogún ọdún yẹn sáwọn bọ̀dá àtàǹtí táwọn ti dàgbà ní ọmọ yìí wọn ò ní ti jẹ dúkìá tán. kì í ṣe dúkìá tí ó ṣe é pé wọ́n ti pín kálukú ti mọ tiẹ̀ hmm. àwọn ọmọ kéékèèké yìí wọ́n bá wọn tọ́jú tiwọn ni hmm. so wọ́n wà ní gbogbo ẹ̀ wọ́n gbọ́dọ̀ pín wọ́n sì gbọ́dọ̀ pín hmm. kò í ṣe tiẹ̀ mọ́ nígbà tí wọ́n ti kú ó ti di tàwọn ẹni tí ó jogún rẹ̀ wọ́n á pín ogún yẹn nítorí bá jẹ́ ti kálukú wọ́n fi lé lọ́wọ́ tàwọn ọmọdé kéékèèké yẹn wọ́n bá wọn mójútó nítorí kọ́ mọ̀ bá bàjẹ́ so níta bá wọn mọ̀ pé tí ọdún bá ń gorí ọdún. Mm nǹkan yẹn lè di nǹkan tí ò ní níye lórí má kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́ ká ọmọ yẹn yí padà sí nǹkan míì lọ́nà tó ṣe é pé nígbà tó bá dàgbà nǹkan yẹn padà wúlò fún hmm. bí ká mú nǹkan tó kángun sọmọ yìí lónìí ká tà hmm. ká fowó rẹ̀ ra lẹ̀ ká fowó rẹ̀ ra lé hmm. nítorí pé ilé àtilẹ̀ àwọn ilé yẹn wọn tún máa ní ìyì sí ni lójoojúmọ́ lópin ìgbà tá a ti lẹ́mìí pé ńṣe la bá ra pa fẹ́ tún ta hmm. tá bá ra pa fẹ́ tún ta a máa yọ zakati bẹ́ẹ̀ hmm. a tún fi rà mí a yọ zakati a tún fi rà mí hmm. títí tọ́mọ yẹn ò fi dàgbà tí ó fi jẹ́ pé nǹkan tó wá bá ń lẹ̀ ó wúlò tó wọ̀ bá wá pọ̀ tó bẹ́ẹ̀ ńkọ́ nǹkan mìíràn tá lè bá a fi ṣe tí ò ní di nǹkan tó ṣe pé kò níyì mà iná aláàbà fi ṣe ẹni tó bá fi orúkọ ọlọ́run bá búra lórí rọ́ tó irú rẹ̀ ò ní ìtaràn kankan ju wípé kó tọrọ àforíjì lọ nítorí pé wọ́n ń pè ní yẹmi aliyemina ọgọmus hmm. ìbúra tí máa rí yàn bọnú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí máa rí yàn bọnú náà jahannam torí délé yìí wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ ó sì gbọ́dọ̀ padà sí irú ẹ̀ mọ́. Hmm jazakumullah khairan sheikh ibi láti máa sọ ní oró ní ọjọ́ mẹ́jọ ìní láti máa pàdé inshallah ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátọ̀rọ̀ ètò kọ́lọ́n kọ́ bá fi sanwó ẹ̀sùn lórí láyé àti lọ́jọ́ agbóńdẹ̀lẹ̀ kiri ọmọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́kàn ọ̀jọ̀kan láti ìgbà ọpọ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà àfa ismail tí wọ́n dìjọ́ kọ́ ọrìn wá àti àwọn àfa tí wọ́n jọ wá jazakumullahu khairan ọ̀làdùnní bẹ̀rẹ̀ lóko mi ọjọ́ mẹ́jọ lápàdé títí gbà náà salamu alaykum wa rahmatulahi wa barakatuhu salamu alaykum olùkọ́ni ayé oúnjẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ló sọ pé àpèjúwe olùrántí allah àti ẹni tí kì í rántí allah dà gẹ́gẹ́ bí alààyè àti òkú ẹni tó sì rántí allah tó tún gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lálàyè allahu akbar èyí ló mú jalsasna jalsawa forum máa rán ni létí pé wá síta gbangba tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé oṣooṣù ní albarka mosque lẹ́gbẹ̀ẹ́ warehouse alhaji abdulkabir koro àgọ́ ògbómọ̀ṣọ́ èyí tó máa wáyé lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá shawwal fourteen forty three ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédé ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù karùn twenty twenty two wàkàtà bíyà pẹ̀lú àkòrí àwọn nǹkan àmúyẹ nínú ẹ̀sìn islam ní déédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ẹ jẹ́ ká tún yáyá wá gbọ́ ọ̀rọ̀ allah tí yóò múni máa rántí rẹ̀ torí pé. ala bi dhikrillahi tatma'innu al-qulub. ustaz sulaiman ajimati tí wà láti Kwara State College of Education Ìlọrin ló máa dá wa lẹ́kọ̀ọ́ kẹ́ni tó bá gbọ́ sọ fún ẹni tí ò gbọ́ o Allah kò sì ní dùn wá níládàá rẹ̀ zero eight zero six two four five three one eight nine àti zero seven zero three four three one four seven zero two lẹ́tún lè máa pè síwájú sí jalsaf na jasdawa forum lónìí. yá ayò alẹ́bìnrin àmàlùkùn kò ní jù báyìí lọ lórí ètò afik fìdí. Ọjọ́ mẹ́jọ ni ẹ ó tún máa ní àǹfààní láti gbọ́ ọ̀tun ètò. One zero one. One zero one. Point one. Truth is prosperous.